بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله سلام الله عليكم ورحمته وبركاته a tún ń tẹ̀síwájú nínú àkọ̀tún ìdánilẹ́kọ̀ọ́ wa èyí tó jẹ́ tinú rọmọdọ́nù yìí nasarullah subhanahu wa ta'ala taqabbala minna saliha a'malina wa yukaffir anna sayyi'atina ọlọ́nkọ́ mọ́sá àgbàlẹ́sìn fún wa àdúà ó jẹ́ ọ̀kan gbòógì nínú ẹ̀sìn wa tọ́lọ́run fi rán nàbí sallallahu alaihi wasallam ló sọ nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa tó kọjá lọ wípé kò sí ìtẹ̀ka nínú islam tí ìsìnká nàbí nínú oore àti ọwà islam àtọ̀ranyàn rẹ̀ àti náfìlà rẹ̀ tí ìsìnká nàbí ní léwájú ànábì lọ̀gá wa ní gbogbo àlámọ̀rí ẹ̀sìn sallallahu alaihi wasallam ọlọ́ọ̀lù ànábì lọ́gà wa sallallahu alaihi wa sallam wọ́n wá fẹ́ sọ̀rọ̀ àdùá àdùá ìbẹ́lọ́hùn ànábì lọ́gà wa níbi ìbẹ́lọ́hùn mo ti challenge gbogbo èèyàn pé kan fún mi ní nǹkan yẹn ọ̀kan pé eléyìí nìkan lànàbì ò ṣe tó sì jẹ́ Islam ó ṣe òun ló sì ń lù because tí èèbá ṣe pé òun ni ó jù wá lọ ń bẹ̀ bí òun ó ṣe jáwó kọ́ ṣe fún wa tó ní oṣù jáwó kọ́ sí. bàbá wa ń sọ̀rọ̀ àdúrà lónìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ilẹ̀ yorùbá ò gbọ́rọ̀ àdúrà yìí dípò kí wọ́n gbégbé sẹ̀tàdà òfin gbà wọ́n tún kó àlùbálẹ́ra wọn lórí. wọ́n wá ogun wọ́n fàjàgbọ́n wọ́n forí jalè àgbọ́n níbi àlámọ̀rí àdúrà bẹ́ẹ̀ bá dé bíi siyam ẹ̀ra dáadáa lẹ̀ ń bẹ̀ bá irun dàbí ìgbà tí à ń sọ pé ẹbọ ti dá wa náà tí wàá lè já ṣe bó ti wà bẹ́ẹ̀ náà níbi ọ̀rọ̀ àdúrà ọlọ́run ló sì ní abẹ́ wọn ìlànà bá ti bẹ̀ ó sì ń là kalẹ̀ ó tún gbẹ́ nìkan kalẹ̀ tó rán sí wa ń kọ́ wa bá ṣe bẹ̀. àdúrà táwọn onímọ̀ kó jọ gan-an lórí nínú tírà ọ̀tọ̀ọ̀tọ̀ ní wọ́n sọ fún wa pé ànábì máa bẹ lọ́n báyìí ànábì máa bẹ lọ́n báyìí ànábì máa bẹ lọ́n báyìí sallallahu ta'ala sallam àwọn ata fẹ́rù ní àhá ògbẹ́ sórí. àwọn agbọ́n sẹ̀sẹ̀ lọ wò mí ní tírà mi níbi tó ti fi ọlọ́run bá bẹ lọ́run bá dé ìgbà tánábì ṣe hajj sallallahu alaihi wasallam wọ́n ní ó wà lórí àkúnmẹ́ ní arọ́fà láti àárọ̀ sí tóòrùn fi wọ̀ tóòrùn fi wọ̀ ẹ̀rí ló sọ fún abẹ́ ìsàkìbalà kìbìlà yàdì ọ̀rọ̀ bà ó tún wá ní àdúrà ọjọ́ arọ́fà. láti mọ̀ pé kìí tún ṣe pé òjíṣẹ́ ọlọ́run nìkan ló lẹ́tọ̀ọ́ àti bẹ̀ lọ́hùn àdéhùn ọlọ́run lè gbàdúrà òun nìkan ó ní afudọ́lù dùá àdúrà tó ga jù ní dùá òye omi àrò ní òjò àrò pa ó sì sọ àdúrà yẹn ìyẹn ni pé ànábì kọ́ wa ládùá ọlọ́lọ́ọ̀tà àlẹ́ ọ̀sán yẹn àkọ́kọ́ náà kò sí ti jẹ́ àdúrà. àìgbédè ní jẹbẹ àdúrà àdúrà nọ́mbà two òsì tí ń jẹ pé ẹ gbàdúrà fún mi ẹ bá ń bẹ lọ́run lóhùn ẹ bá ń bẹ lọ́run ẹ tọrọ fún mi lọ́dọ̀ Ọlọ́run ìwọ lọ sí àwọn sọ pé mo dúpẹ́ o àdúrà mi gbà àkí ni wọ́n ń ṣe ń bẹ̀ wọ́n ń gbàdúrà rárá o àìgbédè nù ìyẹn máa ń ṣàdúrà ni. tó bá ti wá rí wa gbà o àdúpẹ́ o tọ́lọ́tọ̀ lẹ́ntì máa ń ṣàdúrà ọ̀tọ̀ lẹ́ntì máa ń gbà àgbélé ni pé wọ́n ń gbàdúrà náà wọn wọ́n ń gbàdúrà àtìpẹ̀lẹ̀ ló ti wọ́. ó ní níbi ayé ẹ̀yìn túmọ̀ sí pé ìjọsìn bẹ́ẹ̀ náà sì túmọ̀ àdúrà òmókòlè ìbàdà nínú àdúrà nínú kò mọ́ òkun ẹ̀sìn làdúrà wà ọlọ́run bá wá sí ní òdùnrún ni ẹbẹ̀ mí ẹ̀sìn ní àfẹ́jìbìlákùn ẹ̀pẹ̀ mí ìdáyín lóhùn ìnànlẹ̀dún náà yẹ sàkìbìrú náà ní ìbàdà sí láti mọ̀ pé ìbàdà ní ayé àwọn ọkọ̀ nípìnlẹ̀ àtọ́sẹ̀gírí mọ́tà kí wọ́n mọ̀ sí mi wọ́n mọ̀ bẹ̀ mí sọ̀yẹ́dẹ́kọ́ olówó nàìjíríà ní ó jí ọlọ́run àníyàn dùn láwọn ọlọ́mọ ṣètò wa níyàwó. nítorí wá jẹ́ kí n lọ síbi ọ̀rọ̀ yìí sàkàn fẹ́ sọ sàkàn fẹ́ yẹn nà níwọ̀n bá sókú. dípò káwọn àfa tí wọ́n jẹ́ àfẹ́sì nílẹ̀ Yorùbá yìí tí wọ́n jẹ́ àfẹ́sì tí ó mọ̀ fáwọn yẹn ní guidance ìtọ́sọ́nà lórí pé tó bá kú tàlùwàlá báyìí ni Ọlọ́run ti fẹ́ tọ́júṣe rẹ̀ sàlàyé tó bá kú ti sọ̀lá tó bá kú ti yam tó bá kú ti lè ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ wọ́n wá wọ́nà gbogbo ọ̀nà ó yẹ ká jẹ́ ń bẹ̀ ọ̀nà ó yẹ ká jẹ́ ń bẹ̀ ó yẹ ká jẹ́ ń bẹ̀ wọ́n sì gba ẹ̀sìn lórí náà mùsùlùmí lọ́wọ́ ẹ̀sìn bẹ̀rù ọlọ́run ẹ̀sìn bẹ̀rù ọlọ́run àdúrà jẹ́ àwàdà lọ́dọ̀ yorùbá lọ́dọ̀ mùsùlùmí yorùbá àwọn ah, ẹ̀ka jẹ́mẹ̀ ẹ̀ka jẹ́mẹ̀ ẹ̀ka gbàgbà yẹn wọlé ọ̀yẹ́ kó fò àrù nǹkan ogun nǹkan bẹ lọ́wọ́ wọn wọn sì bá wọn sọ tọrọ bí báyìí láti máa bẹ lọ ìlóbi ìlóbi à àdúrà ìlóbi à sí i. ẹ̀yin àfa ẹ̀yin oníkéwù bẹ bá mọ̀nà tẹ́gbà takò mí oúnjẹ tí mò ń sọ yìí ẹ̀rù jáde ká gbọ́ o mo ti àní kẹ́nìkan sẹ́ndì kìíní yẹn sí mi wá ìbá ìbá yọ ìbá yọ sọ́wọ́ bọ̀tí yín sọ díẹ̀ náà nìsín àyìn kọ́ lọ́lọ́ ọ̀tá lọ́tọ́ là ń gbogbo ìjáde tó ń lọ láyé kò sí ìtò lọ tó jẹ́ bí àdúrà. tẹ̀bálẹ́sì tẹ̀fẹ́ pọ̀ ẹ̀ tètè ká gbọ́ o ìjọba fẹ́ kọ́ ní kíra ẹ̀kọ́ ń kíra o ànábì lọ hajj gbogbo iṣẹ́ ìjọsìn tá a máa ń ṣe làyàjú àǹdẹ́ńdẹ́ ànábì lọ hajj sallallahu ta'ala wa sallam náà mo sọ lẹ́ẹ̀kan àdúrà ọjọ́ arọ́fà ó kàdúrà níbẹ̀ nígbà tí ń ṣe hajj ó dé ní nítorí pé kí wọ́n bá rántí ànábì lọ jùmọ̀ ó lọ sọ̀rọ̀ láti jùmọ̀ ìgbà tí ń lọ hajj níbo ló dágbére mo ń lọ hajj ìgbà tí ń lọ sọ̀rọ̀ láti jùmọ̀ níbo ló dágbére mo ń lọ sí sọ̀rọ̀ láti jùmọ̀ ìgbà tí ń lọ sí sọ̀rọ̀ láti ojoojúmọ́ níbo ló dágbére mo ń lọ sí sọ̀rọ̀ kọ́wọ́jà ìlànà masjid lè sọ̀rọ̀ láti lẹ̀ lè sọ̀rọ̀ láti rawatib kọ́wọ́jà ìlànà masjid lè sọ̀rọ̀ láti jùmọ̀ خرج من مدينة إلى مكة المكرمة للحج خرج من مدينة المنورة النبوية إلى إلى مكة المكرمة للعمرة olo ó jáde olo hajj ó jáde olo juma ó jáde olo umra ó jáde oloju ogun ó jáde olo parija ó jáde olo rìn àjò ó jáde olo beyan wo ó pọ̀ bẹ́ẹ̀ nu lo taya nabi الله تعالى sallam mo wá fẹ́ kí wọ́n fún mi ní ààbọ̀ ẹyọ kan ti pọ̀ jù ààbọ̀ pé ó jáde ó lọ bí àdúrà ní ọ̀sìn máa ń sàn pé ṣéwù kọ àwọn lọ àdúrà ni wọ́n fẹ́ dé mo fẹ́ kán fún mi ní ààbọ̀ because ẹyọ kan ti pọ̀ jù nínú ẹ̀mí. débi táàjọ àdìsí à ń gbàjọ àtìmí torí pé àfẹ́ pawó torí pé ẹ gbọ́dọ̀ jẹ́ ń bẹ̀ torí pé ẹ ń bìlíìbì pé owó ń bẹ lọ́wọ́ àwọn èèyàn àdúrà yẹn sọ̀fẹ́ ó gbọ́dọ̀ náwó ẹ sọ bó ti yẹ káwọn èèyàn ó rìn fún wọn torí tọ́ lọ́hùn tó bá ṣe tán sìn tó bá yẹ ẹ máa sọ pé àtàkéwòbì kan àtàkéwòbì kan ní ọdún mélòó ni wọ́n lò ìwọ tí ò lọ bìkan ọdún mélòó lọ́dún lọ́dún àwọn àfa táwọn sọ ọdún táwa lò fún ọ. wọ́n mọ̀ pé ibi tí wọ́n rò pé ìwọ ti kéwòn gan àwa tún pẹ́ńdẹ̀ jọ lọ. akékèkékéké ní ìjẹ́rà ká tó lọ bò mí. a mà sí gbogbo ní táwọn sọ ìpátápátá. sí ètò yàtọ̀ sí kéwù class by class. tá a jókòó táwọn àfa táwọn sọ kéjì mọ́ wọn. tá a sì mọ tó túmọ̀ sí inú mi kan dùn wípé láti ibi dúdú àti ibi títọ́ àwọn oníkàrà ọ̀hún wọn ò bí mi àwọn oní ojú kòkòrò wọn ò bí mi ìtí wọn fojú ara wọn rí láwọn àfáà ilẹ̀ Yorùbá níbi à ń lọ bí àdúrà ibẹ̀ náà ló jẹ́ sábà bí tẹ́lẹ̀ oúnjẹ jáde kó láyé lórí afá gbọ́dọ̀ jẹ́ ń bẹ̀ agbọ́dọ̀ jẹ́ ń bẹ̀ lórí pé ó dè ló ti ń pa owó wọn kò yé báyìí owó tí wọn kò lé ọlọ́wọ́ kọ̀ ọ̀ka owó tí wọn kò lé ọlọ́wọ́ kọ̀ ọ̀ka tí wọn yọ ẹgbẹ̀rún mẹ́ta fún ọmọ mẹ́ta gbọ́ owó owó tiẹ̀ kọ́ yìí èló lọ dá bẹ̀ èló lọ dá bẹ̀ àjọ ìlú nìwọ dá bẹ̀ ni mo sọ pé mo mà sórí ẹ̀ mo mà sórí ẹ̀ mo tẹ̀ láwọn afá dáadáa ìbínú eléyìí yóò tún gbàgbé ọ̀rọ̀ ẹ̀dà tó mú lòdì. ìgbà tí wọn bá tún ránṣẹ́ padà rúbi náà zòrí wọn wá wá àwọn òrí owó tí owó tí wọn jókòó sọ̀kan tí wọn wò owó tí wọn pa ń bẹ̀ wọn owó owó olólọ́gọ́rùn olówó owó olólọ́gọ́rùn thousand ọyọ gbàgbàgbàgbà dápadà dápadà dápadà owó àkọlù lóyún ìdìde tí ó bá dìde kó ń ń lọ bí àbí tọ́lọ́run bá nígbẹ̀mí orúkọ lókù wàláì nínú àwọn àfà tó rè lè ẹ má pàdé àwọn àfà mi lóde wọn fi hàn pé wàláì mo tọ́lọ́run bọ̀dà àfà wa tó máa fowó kan fún owó àwọn aláwàfà lóde. ó sọ fọ́kàn náà àwọn àfà wa tí mo tún pé lọ́dọ̀ wọn nígbàdàn mo ní mo fẹ́ kọ́ sẹ́ mọ́tò mẹkáníìkì nígbà tí mo parí fánáwì secondary school ilé pé torí báwọn àfáà ti ń jayé ayé tó rọ̀ ó pọ̀ o abala tàdúrà là ń sọ yìí o kò tí ì kan sọ ẹ fẹ́ jẹ o ayé jàdíjàgan ayé apààyàn ayé èṣù tòrùkọ́ tún kòtòwá tún kètò níyà tún jahannamiya. wọlọ́ọ̀hì táàmà bèèsù lọ́wọ́ ẹ̀sìra wọn abala tàdúrà ni mò ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí èmi tún wò mo ṣe kéré tó ń jọ náà lọ́hùn mo kó èmi ò lè èmi ò lè jayé báyìí èmi ò lè jayé báyìí wa sọ nǹkan kan wọ́n ní ìtàkùn ìtẹ̀sẹ̀ yẹn tẹ́lẹ̀ ti pòsíìdì yẹ ká yẹ ká gbé sí yẹn yóò sì tọdún yóò fẹ́ ìtọ́dún kan ká tó gbé sí yẹn wọ́n ní jẹ́ ká gbé sí yẹn tọ́lọ́run bá ní kí wọ́n fún ọ ládìmíṣàn ìmọ̀ tí wọ́n bá fún ọ a mọ̀ tún ọ̀rọ̀ yìí sọ aláì ní wọ́n fún mi ládìmíṣàn mo sì dúpẹ́ lọ́dọ̀ lẹ́yìn ìwé ẹ̀rí ọ̀hún mo fi ń jẹun lòní àkàrà sí dáadáa ní ìpínwá lọ́nà mi ṣùgbọ́n ibi tójú wa là sí bá àáfàá sí hanra wọn léèmọ̀ ló kọ àdúrà ọlọ́run mo fi ń bóra àwọn náà mọ̀ tá bá ń gbọ́rọ̀ yìí o àwọn náà mọ̀ o ló jẹ́ ń kórìíra bí ìgbésí ayé bẹ́ẹ̀ kódà tó bá yẹ pé mo kọ́sẹ̀ yẹn ká pé ìrìn láti níṣẹ́ mo wá kọ́sẹ̀ yẹn ìbá tún fi kún ọ̀rọ̀ lónìí pé ìṣẹ́ bẹ́ẹ̀ ti ń pè mí wá sí káàkiri lọ́kùnrin oṣù mo kọ́sẹ̀ ọwọ́ o ń bẹ náà àfa wa nítèmi ò bá rí bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ náà àfàwà tán jẹ́ ní ọlọ́run tán tó fi ẹ̀rọ tán níṣẹ́ ọwọ́ tán kọ́sẹ̀ ọwọ́ gangan bí kò jẹ́ mẹkáníìkì báyìí náà bí kò jẹ́ sẹ́mi bí kò jẹ́ wẹ́ldà tásì kéwù gidi tó nítumọ̀. kí ni wọ́n fi da ìgbésí ayé ìwọ̀n rúgbà yẹn ó ní pé èèyàn kéwù kó tún kúnṣẹ́ kó tún ṣiṣẹ́ kó tún tajà kó tún ṣe kí ní àkò lálùbáríkà nù ibi tí wọ́n ti ibi tí wọ́n ti brainwash ni nìyẹn o ibi tí wọ́n ti flush dáadáa kó nílé iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ni o. tẹ́lẹ̀ á lọ bí àdúrà òun náà fàyàkónù hàdà dùá mùbẹ́rì rọ̀jà àdúrà tẹ̀yìn ṣe tẹ̀yìn kan kọ́ lọ́hùn ó gbà ṣé kọ́ lọ́hùn kan ń sàánú àwọn tẹ́ gbàdúrà lọ́ba ni pẹ̀lú àníyàn tiwọn tó dáa tẹ́ẹ̀ jẹ́ kí wọ́n mọ tó tọ́ àti tó tọ́ àti kí wọ́n tún kówó wọn lẹ̀ ẹkún kó wọn lẹ̀ owó inú àwo ara ẹ̀mí owó lẹ̀ ara ẹ̀mí owó àpò kálukú ara ẹ̀mí bó bá tún náwó náà tó wà pò tún kárí ó tún dáràn tó kàn fáwọn àfáàgbà ló wà pò náà jókòó sí kan tí wọ́n háwó àpò mi ara bá a bá pàdé lóde nígbà tẹ́mi ń tẹ̀ láwọn àfáàṣẹ bá a bá pàdé lóde ojú ó ti pọ́n owó gan tí wọ́n fẹ́ pa àwọn ìpá o àtàn pé ìyẹn ti pọ̀ nílẹ̀ tí ó pin owó orí orí rédíò orí afẹ́fẹ́ ni mo ti ń sọ̀rọ̀ yìí without any apology. èṣù lọ́pọ̀lọpọ̀ àwọn afáànlẹ̀ Yorùbá yìí wọ́n ṣe tán àti hàn níbọ̀dì léèmọ̀ lọ́lọ́mọ àgbà fún wọn. ní òun lágbo jẹ̀bi kò lágbo náà rùn àfọ̀gùn kà wọ́n sì máa ń ṣera wọn wọ́n bá tara wọn jẹ́ torí ẹni tó fẹ́ rọ́ọ̀bì nì tọ́lọ́wọ̀n ò gbà fún ọ ibi yóò padà ibi yóò padà jà ọ wọ́n máa ń ṣera wọn pọ̀ o ẹni tó bá dúró déédéé arọ́bí ló ń tọ̀hún lórí wọn nítorí ọ̀ràn lọ padà wá bọ̀ àní àfà níbi ó ṣe tonú lìmọ́mù kò ṣe lìmọ́mù ọ̀kan náà àfà ní tó kọ́ mi kéwúṣẹ́ láti nàìjíríà wọ́n tún kéwú lókèrè bó tún bá wọn lókèrè wọ́n tún kọ́ mi kéwú lọ́hùn wọ́n tún padà sí nàìjíríà wọ́n tún lọ orílẹ̀-èdè míì lọ ṣe masters àti phd àfà wa ni wọ́n sọ fún ọmọ kéwú láàárọ̀ ọjọ́ kejì pé ìgbìlì wá bá mi lánàá wọ́n ń júwe ẹ̀ bí irú láàtàn ọmọ skul mọ́ fi fà làwọn àtòrí àtọrùn àtàyà àtẹsẹ̀ kò dúró là lọ nìbàdàn lórí pé n tó bá gbà láàfún ìwọ kọ́ lọ́ọ́ jẹ lè mọ́rùn bẹ̀rù lẹ́yìn ìgbà tí wọ́n ti sáyìn fún organisation tó kọ́ mọ́sálásí pé organisation ní òun lòún máa ń gbélé mọ́mọ́ wá o àwọn adóńdó tó ti bá là fún ọ nílẹ̀ àmọ́ bá ṣe ìjà mọ́ṣáláṣí lọ́wọ́ padà jàre ẹjẹ́ tí wọ́n kọ́ bí wàhálà ti dé nìyẹn wàláì fún ọdún láì làásìn wọn náà fáwọn sọ pé àwọn ara àwọn ọmọ sáájọjọ ọmọ tí ó ní sọ fún mi o pé àwọn láwọn sì ti jí lóru táwọn ti ṣe nátìlà díẹ̀ táwọn ń ta koran lọ́wọ́ wọn ní bá a ti ń ta koran làwọn ń wò lẹ́kọ̀ọ̀kan làwọn ń wò wọn ló fẹ́ẹ́ lò tó ìṣẹ́jú mẹ́wàá sábẹ́ jù bẹ́ẹ̀ lọ àwọn ò sọ kálímọ̀ kan àwọn ò dìde àwọn òye mọ́ kíkùrà ń lọ títún rúùmù làwọn sì jókòó sí nígbà tó ṣe dírámà tán ló bá tún súnmọ́ bíi ògiri kọ́ńpìlìtì èèyàn tí òjò rúlà lọ bóyá adé ń sọ fún mi pé lọ́kàn dimọ̀ lórí ní tí mo sọ yìí ṣe fíìmù o wọn ní bá tán ìtòjú ló bá lọ àwọn sì àwọn sì ṣetán táwọn kékeré àwọn kékeré àwọn sì lọ sùn padà àwọn sì àwọn kan sì bá àwọn náà wọn fún àwọn ọmọ kéwọn ní information láwọn ọgbà tán délé pé àbẹ́rẹ́ tó ṣẹlẹ̀ bọ́pọ̀lọpọ̀ àwọn fèsì ti ń darí nu mo fẹ́ ẹ jẹ́ kí n sáré tara mú àwọn ẹ̀rí kan bíi méjì wá ẹ̀rí wípé má bá lọ bí àjọ ọ̀hún náà àdúrà tó jẹ́ pé oyin òkun tó wọn oyin òsè kí ni oyin òkun tó wọn mo pẹ́ lọ́dọ̀ àwọn àfáà mo pẹ́ lọ́dọ̀ àwọn àfáà ọ̀tọ̀ ni kí wọ́n sì wùrìwùrìwùrì pé mo ti kà á tán ọ̀tọ̀ ni kí wọ́n sì wùrìwùrì ọ̀tọ̀ ni yúnmúyúnmú ọ̀tọ̀ ni wípé. a ti parí yàtí okùn kútùbà ẹ̀ bó tún challenge yín ẹ mú ẹ̀rí kútùbà yàtí wá lákọ̀ọ́kọ́ àti nígbẹ̀yìn ohun tí ń bẹ nínú sọ́yìn Bukhari òun ni kìtáàbù tafsir that is why you have tafsir tafsir suratul Baqara tafsir suratul Al-Imran tafsir suratul An-Nisa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lè rí kútùbà ẹ̀ gbé jáde kí n gbọ́. wọ́n lẹ́yìn tó ti wá sí ẹ̀rọ ló pa wọ́n ní nǹkan ayé ni ò lè kò sí súrà kan tó ní kókúbà tó dájú ó àwa ní ẹ ti parí àdúrà àwa àpàkótóbà ẹ̀ ní ìsìn oye owó rìbìrìbì náà lélẹ́yìn náà gbìyànjú lówó yóò ráhùn gbìyànjú lówó tẹ́ tẹ́ ń gbàdúrà lọ́ba yóò ráhùn kúrò níjókòó mi yóò bínú dìde mi á ń tálíkà. àbí òye ẹ wá wo sóràtú kútùbà sóràtú káfí onílé yìí lápá kan nu kútùbà sóràtú káfí tán rọ ibi ilé àwọn ẹlẹ́ni lórí tán rò pé àwọn ń ṣàdúrà tẹ́ ń gbọ́ mọ̀ ń gbọ́ o wàbíhákì káhàáyà ansọ́d wàbíhákì tọ́ha wàbíhákì tọ́sí wàbíhákì yásí wàbíhákì hámi ìní wọ́n ń bá lọ sáfi débi wà bí hákì fáàtì mi yìí sọ́lọ̀ náà níjẹ́ báwọn. burhan adúní asubáwúsà kútùbà káfínù ṣàdáyà wúwà tání sátírọ̀ abukana haminu pantolishu pantolishu no se mba lona wo ke kutuba kasi kutuba sura ha ona ni beloni momo momo na wa kutuba to ha kutuba to ha ni Fabi haki Jibri, wá ìsọ̀rọ̀ kíbílà wà mí káyílà màláìkà ní gbàdúrà bọ́lọ́n samsa ya ilu, nura ma ilu, máa ya ilu, toye ìlú tóye mọ́ agbọ́ o Allahumma bihati ṣàtọ́sí mútọ̀sí ṣàmọ́ ìlú ìlà kútùbà wọn kéwù kútùbà wọn kéwù ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run làwọn ọmọ bá mọ̀ gbọ́ àmì àmì àmì wọn bá ti dákọ̀ àjọ̀nú kan náà àjọ̀nú kan pè yìí ó tún kútùbà wá tó wá sí àmì ẹni o ẹ mú ẹ̀rí wá pé ànábì ti sá Abubakar Umaru àbí nígbà tó sì láyé mọ́ àwọn kòlàfáwọn náà wọ́n kí sáwọn sàádé tó kù ẹ̀yìn tó ń bẹ àdúrà. àwọn kan tí wọ́n bá débi pé ọlọ́run jẹ mọ́fẹ́ ọlọ́run sànù yìí o àdúrà yìí ó gbà o ẹ̀ ga o ẹ̀ ní rẹ̀lẹ̀ o ẹ̀ ní jábọ̀ o kàn sáájú àwọn gbogbo eléyìí lọ́wọ́ àdàfẹ́ ọlọ́lá ẹni tó bí ọlọ́run àti tó bí ọlọ́run àti bí ọjọ́ ẹ̀sìn kan lè ẹ̀sìn kan lè kí ni ká fi lè iná àtẹnu ẹ̀sọ́ ọdún tó jù lọ́rùn tí wọ́n ti ń kan ó dà ẹ̀ ṣe ti bá kọ́ra lè ẹ̀sẹ̀ fi sóràtù tọ́ ha lé nígbà tá a ṣàdúrà fún yàn tá à ń bẹ̀yàn ló kọ ọlọ́run tá à ń yin ọlọ́run tá à ń sọ̀sọ̀ ọlọ́run fún anábìsọ̀ ọlọ́run tá à sọ́là tọ́tún láàfin nǹkan lé bí gbogbo súrà bí gbogbo súrà Kùránì bá jẹ́ bá kọ́ra nǹkan ìgbọ́ rí pé ẹ fi sóràtù bá kọ́ra lé oníkàlùkù àwọn àṣọ̀rọ̀ àti máa ké bá kọ́ra lórí títí ilé kan ti pàdé oye ó tún wá kú kẹ́ mọ̀ pé ẹgbẹ́ tó lè fún lọ́jọ́ tó wọ gbà mọ́ fa yálà tí ìlú bá wọ̀ mu yálà tí ìlú bá wọ̀ mu yá kẹrin mò tó bá mu yálà tí ìlú tó bá wọ̀ mu náà ten thousand lọ́mọ fà dídín nínú yálà tí ìfù yálà tí ìfù yálà tí ìfù yálà tí ìfù nígbà tó ń pè yàn alájí gani alájí gani alájí gani alájí làtí alájí làtí ìsìn gbọ́ èèyàn nú o ọ̀ padà rọ́bìṣì rẹ̀ onítọ̀ ọ̀hún rọ́bìṣì ẹ̀ kí sì èsè pọ̀ ti jáwèrè. tí ẹ̀kọ́ rẹ̀ ti dàrú ọ̀fẹ́ pẹ̀lú pa ni ó ń pèpè tọrọ ó ń pèpè ó béèrè ó sọ pé yá Latif ìwọ ọlọ́ọ̀ma tó ń jẹ́ Latif ṣàánú mi yá Gafaru ìwọ tó ń jẹ́ Gafaru mi yá Azizu ìwọ ọlọ́ọ̀ma tó ń wú bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí àtẹ̀kejì àtẹ̀kẹta àtẹ̀kẹwàá àtìgbà ogún kò sábúrú pé ọlọ́run kò béèrè títí kó mọ̀ fọ́rúkọ ọlọ́run yá Latif yá Latif yá Latif yá Karim yá Karim àìgbádùn nù bọ́ ọba sọ bẹ́ẹ̀ sẹ́yìn ó kàbùkù ẹ ẹ ṣàlàyé àdúrà fáwọn èèyàn ẹ ẹ ṣàlàyé ọkọ tuntun jábà ti dùn à ìgbà tájọ àmọ́ gbà ẹ ẹ sọ tí ẹ káwọn ó ṣe ẹ ẹ sọ bí wọn ti fara múlẹ̀ tó ń fi jẹ halal ẹ sọ bí tí ẹ mọ̀ ṣe dúró déédéé ẹ sọ bí wọn ṣe sàánú káwọn ó lè máa ráàánú ẹ gáàdì àwọn èèyàn lórí ìkàtó mòrè wá bá wọn àsanpá ọmọ adáwọn sáfẹ́ jẹ́ ń bẹ̀ ó fẹ́ jẹ́ ń bẹ̀ torí àwọn alẹ́ àdúrà kalẹ̀ káàkiri tọ́ọ̀sì wọn gbé ibì kan lọ tọ́ọ̀sì wọn gbé ibì kan lọ bì kan sunday náà kan gbé ibì kan wọn gbàdúrà kan lọ láhà ọ̀là ọ̀là kí wọ́n sọ̀rọ̀ làbìlà ẹnìkan béèrè ní omi pé ẹni táwọn ò bá pa nǹkan kan táwọn bá ti sí koran ta koran tí wọ́n ké lọ́nu tarawih ní ìsìn ní saudi wọ́n parí koran nìkan ìkejì náà wọ́n fẹ́ parí ẹ̀ ní saudi yóò bá pa ràkúnmí ràkúnmí one million sàwọ́dí lẹ́ran jù wá lọ nàìjíríà ìgbà tí wọ́n ké tààrà wí láti rọmọdán tán fi parí olórí koran ẹran mélòó ẹgbọ́n gbé sàwọ́dí pa láì ṣe pé koran ni mo mú jẹ kí nọ́ọ̀sì fẹ́ gbà ń bẹ́ẹ̀ wọ́n fẹ́ dojú ẹ̀rù máa wọ̀nyàn lọ́wọ́ náà nítorí pé aká gbọ́dọ̀ jẹ́ ń bẹ́ẹ̀ ẹ jókòó jẹ́ káyọ̀ ní ọlọ́run tọ́lọ́run bá rán sí yìí sànú yìí ẹ má da wọn lágara ẹ má pè ní kí èyí sẹ̀sì fún wọn lẹ́sìn ẹ jẹ́ ẹyin náà tí wọ́n wá ń bá náà ẹ sọ fún wọn pé ẹ bá rí wọn lẹnu eré ẹ a bẹ lọ́hùn àwa náà ò dákẹ́ àwa náà ń bẹ lọ́hùn àwa náà ò dákẹ́ ẹ má jẹ́ ríra wọn bí kan pé káwọn wá sí ìsàdúrà gbogbo ẹni tí bá máa sin lọ́hùn lọ́lọ́run ṣe tán àti gbàdúrà ẹ̀ akúrọ̀bù yà abdul rọ́bì wọ́wọ́ sáàjì síbí ẹ̀ náà ṣe sọ́lá ọlọ́ngbà bá súnmọ́ ṣáàrù ọmọdún la tún wà yìí àyẹ̀dú gbàdúrà ní kébẹ̀ ń ṣe síyá àwọn kébẹ̀ ń ṣe náà sílá iná ẹ̀bẹ̀ lọ́hùn ẹni tí ọba rí lẹ́yìn ọlọ́run tó dúró dédé ẹ tí ó tẹ́ fún ọdún àràn á lọ́wọ́ ẹni tí bá fẹ́ ta lọ́rẹ ta lọ́rẹ kò sí tó burú jù gbogbo eléyìí ní ìṣẹ̀rẹ́ Islam ìgbọ́n tó wá jẹ́ pé wọ́n sọ̀yàn wọ́n kó yẹn pàpà àwa mọ tí jẹ̀bẹ̀ lọ́hùn mọ́ àmọ́